ní òní a ó máa parí àlàyé àbí àwọn ọ̀rọ̀ wa tí a bẹ̀rẹ̀ nípa àwọn àlàáfíà àti ọlọ́run ọba tó fi sínú àlùwàlá àwa ẹlẹ́sìn Islam a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó lọ nípa àlàyé nípa bí a ti ń fọ ojú wa bá ti ń bọ ojú wa nínú àlùwàlá àwa mùsùlùmí ẹ̀rí ìgbọ́ wa ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn àǹfààní àti oríire àti àwọn àlàáfíà àti ààbò àti ààbò tó kọjá ààbò tó jẹ́ sí pé kò rọrùn fún ẹ pé kọ́ ọba irú nínú ẹ̀sìn kankan àyàfi ẹ̀sìn Islam ẹ̀yin olóríire tẹ́ jẹ́ mùsùlùmí òdodo tí ẹ̀ ń gbọ́ wa bákan náà tún ń pe gbogbo ẹ̀yin tí ẹ kò tí ì ṣe Islam tá a sì fẹ́ kẹ́yìn náà kẹ́ darapọ̀ mọ́ àwọn olóríire ní òní a ó tún lọ síbi oríkèé mìíràn nínú àwọn oríkèé àlùwàlá àwa mùsùlùmí kí ni oríkèé náà òun náà ni bí a ṣe ń fọ ọwọ́ wa méjèèjì táwọn Yorùbá ń pè ní apá ṣùgbọ́n ọwọ́ ni alukoran ló pè tá a bá fẹ́ sọ pé a fẹ́ fọ ọwọ́ wa gbólóhùn ṣẹ̀rí àlàwé ni hmm. tá a bá ní a fẹ́ fọ apá wa èdè kínú Yorùbá torí pé Yorùbá níyàtọ̀ àwọn táwọn bá pe nǹkan lọ́wọ́ wọ́n mì ní pé bóyá kìí ṣe pé apá wọ èdè ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ pè ní apá tá a bá pè lápá yẹn ni pé àní fọ ọwọ́ mà ọwọ́ ni ọrùn ọwọ́ yìí láti bí ibi ọmọ àkàtì bí ọrùn ọwọ́ ní ń pè lọ́wọ́ nípa báyìí a ó lọ síbi fífọ ọwọ́ wa a ò ní pè ní fífọ apá wa gẹ́gẹ́ bí ìṣeré àná àwọn àǹfààní tí wọ́n ń bẹ níbi fífọ ọwọ́ wa àti ọ̀làjú tí ń bẹ ní ti fífọ ọwọ́ wa ó rí pé nǹkan méjì ni mo kó papọ̀ ní àǹfààní olówó iyebíye àti ọ̀làjú hmm. ọ̀rọ̀ làjú ní àní civilization ah, ọ̀làjú tó kọjá ọ̀làjú èyí táwọn èèyàn ń pè ní ọ̀làjú lákòókò táwọn yìí bákan náà àlàáfíà ti ń bẹ níbi ká fọ ọwọ́ wa gẹ́gẹ́ bí Islam ṣe gbé wa àtúnṣe dírẹ̀ ní ṣókí nípa àwọn ìdájọ́ díẹ̀díẹ̀ tó jùlọ mọ́ fífọ ọwọ́ wa àti pé yóò sì tún yé wa dájú sákáyé pé àwọn tó ní fífọ ọwọ́ láti ibi tá àti fọ̀ débi tá a máa ń fọ̀ dé àwọn náà ni àwọn tí wọ́n ń jẹ́ ẹlẹ́sìn Islam hmm. ẹni tí kò bá jẹ́ ẹlẹ́sìn Islam kò lè ní àǹfààní olówó iyebíye tí a fẹ́ máa kà yìí ṣùgbọ́n kò tí ì bọ́ o ìwọ náà lè darapọ̀ lákòókò tó ń gbọ́rọ̀ yìí mọ́ àwọn ẹlẹ́sìn Islam kó lè bá jẹ́ kan nínú àwọn tí ó jẹ́ àǹfààní tí ó máa gbọ́ nínú ìjókòó tó ní. Ehm, a ó bẹ̀rẹ̀ àlàyé nípa fífọwọ́ wa yìí pẹ̀lú ká lọ síbi ẹ̀rí tó bàkẹ́ tó fi rinlẹ̀ fún wa pé a gbọ́dọ̀ fọwọ́ wa tá a bá ń ṣe àlùwàlà nínú ẹ̀sìn Islam torí pé sẹ̀ríà òfin Islam ó dúró lórí ẹ̀rí ni hmm. a kì í ṣẹ̀sìn nínú ẹ̀sìn Islam káwáyé pé a ò ní ní ẹ̀rí lórí ẹ̀ èyí yìí ni ó fi jẹ́ sí pé gbogbo nǹkan tí wọ́n tó ń gbọ́ wa téè ti mùsùlùmí tó o bá rí nínú ẹ̀sìn Islam o gbọ́dọ̀ ti mọ̀ dájú sẹ́ká wípé ó ní kínà ni ọ̀lẹ́rìí ni tí ọ̀bá lẹ́rìí kì í ṣe ara ẹ̀sìn Islam àìwá mọ́yé nǹkan táwọn tí kì í ṣe mùsùlùmí ń rí tí wọ́n ń rò para ẹ̀sìn ìsìláàmù ni tó sì jẹ́ nǹkan tí ò dáa tí wọ́n rí táwọn mùsùlùmí kan ń ṣe ṣùgbọ́n wọ́n wà máa káǹtì nǹkan yẹn pé ẹ̀sìn ìsìláàmù ni kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ torí pé ó dìgbà tá a bá tó sọ fún yín pé kíní tẹ̀ ń wò yìí ọlẹ́rì nínú ẹ̀sìn ìsìláàmù ká tó kà pé ara ẹ̀sìn ìsìláàmù ni ẹ̀rí tí ọlọ́run ọba ti jẹ́rìí ife agbọ́dọ̀ fọwọ́ wa méjèèjì débi tó yẹ wa síwájú ọlọ́run ọba jẹ́rìí sí pé. yà ayyuhal ladina amanu idha qumtum ila salati fagsilu wujuhakum wa aydiyakum ila almarafiq. O you believe when you intend to offer a salat wash your faces and your hands up to your elbows. wa aydiyakum ila almarafiq and your hands. wa aidiyakum ilal marafiq. èyí tọ́lá wọn bá ń sọ náà and your up to your elbow. mo pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró gbàgbọ́ òdodo tẹ́ ẹ bá fẹ́ lọ síbi kinní kan tó ju ìjọsìn kan tó ju gbogbo ìjọsìn táwọn ẹlẹ́sìn mìíràn ń sìn lọ kí ni ìjọsìn náà òun náà ni àsọ̀lá kí láǹpẹ̀ ní àsọ̀lá hmm, kò sí irun lọ́bẹ̀ ẹnìkankan àwa mùsùlùmí nìkan. bẹ́ẹ̀ bá wá fẹ́ lọ ọbẹ̀ preparation wà fún yín kì í ti pẹ́ kàn jà síbẹ̀ lásán náà fún ìfẹ́ máa ṣe ìyẹn ní pété abámọ̀ pé kíní kan wà tá a ṣe ó lè tọ́ wá fẹ́ lọ rí gọ́vùnà àbọ̀ fẹ́ rí president àwọn nǹkan kan wà tọ́wọ́ bá kọjá náà kó tó di pé ọ̀dọ̀dọ̀ rẹ̀ ó fi yá pé nítorí fẹ́ lọ rí òun ọ pàtàkì sọ̀láàt ìrun kíkí lọ́dọ̀ àwa mùsùlùmí látọ̀dọ̀ ọlọ́run ọba wa tó fi rán ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi púpọ̀ débi pé ó lè wọ́bẹ̀ gìrìrìrìrì ó ní àwọn nǹkan tó sí inú àwọn nǹkan tá a láṣẹ òun náà ní àlùwàlá ọlọ́run wa pa wá láṣẹ pé ẹbọ ojú yín ó ti gbálàyé bíbọ ojú níjẹjọ àti níjẹdógún lónìí wà aydiyakum ila al-marafiq. wà aydiyakum ila al-marafiq. and you wash your hands up to your elbows. àti pé kọ́ fọwọ́ rẹ méjèèjì kọ́ fọwọ́ rẹ méjèèjì rẹ tó fẹ́ sàlùwàlà ọ fọwọ́ rẹ títí dé ìgbọ̀nwọ́. you wash your hands up to your elbows. Eh, elbows náà nù wà náà la mọ elbows bó tiẹ̀ ké lẹ́yìn bò ọ gbọ́ pé eh, ibi tá a fọ̀ dénú nínú ẹ̀sìn Islam mm. wàá gbọ́ àlàyé kan láàrin ẹ̀yìn gbọ́ wa ọlọ́run ọba sọ pé àyè ayi your hand your hand ó rí hand nígbà tó kà lóyìnbó náà àwọn ọwọ́ láti wọn rẹ̀ hand plural noun pé plural ni wà aydiyakum ẹ fọ àwọn ọwọ́ yín jama'u nìyẹn yẹn pé plural ni tó ìyẹn fi yé wa wípé àṣé plural tí ọ̀rọ̀ àkójọpọ̀ tó wà lánà yóò fi yé wa pé ọ̀rọ̀ àkójọpọ̀ yóò máa bẹ̀rẹ̀ látòrí méjì. Hmm. tó bá jẹ́ sí pé ó tún wá fi yé wa yé pé ká ní kí ọlọ́run ọba dá ọmọ ènìyàn kan tó wá ní ọwọ́ ju ọwọ́ méjì lọ kí ni yóò ṣe sí yóò fọ méjì ń bẹ ni yóò fi kan lẹ̀ yóò fi àwọn tó kù lẹ́nu àti gbogbo ẹ̀ ní ọ̀fọ̀ ẹ̀dá mi lónìí ẹ̀kan náà yóò sọ fún gbogbo ẹ̀ náà ìyẹn nígbà ọlọ́run ọba sọ pé wà áyè di ọkùnrin ni pé ó ṣe é ṣe àlè dẹ́ẹ̀dá mi o hmm. tí ó làpá tí ó lọ́wọ́ ju méjì lọ tó jẹ́ pé mẹ́fà gan lónìí gbogbo mẹ́fẹ̀ẹ̀fà lọ́gbọ́dọ̀ fọ́ nípa báyìí níta wá fẹ́ bẹ̀rẹ̀ wa léèrè ní pé a ti gbà pé a fọwọ́ wa méjèèjì nínú àlùfàlà ọ̀ràn yẹn ti ní ṣùgbọ́n bó láti fẹ́ bẹ̀rẹ̀ sọwọ́ méjì dáa ní yìí kan jẹ́ ọ̀tún yìí kan jẹ́ òsì sọwọ́ ọ̀tún láti bẹ̀rẹ̀ ní àbáwọ̀ òsì dáhùn ní wípé ọwọ́ ọ̀tún iná ni àwọn bẹ̀rẹ̀ tá a bá fọ ọwọ́ ọ̀tún tán látò fọ ọwọ́ òsì wàláhì eléyìí kan ló nínú àwọn àlàáfíà mìíràn tí bẹ nínú ẹ̀sìn Islam mùsùlùmí ní gbogbo ìgbà ọ̀tún ni yọ́ ọmọ ẹjẹ́ láti inú ọkàn rẹ̀ wá mm-hmm. ọ̀tún lamata ń pè lọ́tún mm-hmm. rere náà ń pè lọ́tún ẹ̀ mm-hmm. máa ní ọ̀tún ọ̀tún ọ̀tún rè ọ̀tún rè iye rere náà ń pè báyìí pé ọ̀tún ni mùsùlùmí yọ́ ọmọ ẹjẹ́ láti inú ọkàn rẹ̀ títí dé gbogbo àwọn oríkì ara rẹ̀ ẹni pé mùsùlùmí òdodo yọ́ máa bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó bá dára àti gbogbo nǹkan tó dùn àti gbogbo nǹkan tó dùn rí tó dùn ún wò tọ́kàn fẹ́ yọ́ máa eléyìí dẹ̀ ní náà ní tó jẹ́ sí pé gbogbo nílà káì wọ́n sọnù kò lè lórí kódà ní tí èsì mùsùlùmí wọ́n gbà yìí pé ọ̀tún lọ́lá ju ó sì dákun lójú ti lọ pé ọwọ́ ọ̀tún àbí sáìdì ọ̀tún ẹgbẹ́ ọ̀tún ó ju ẹgbẹ́ òsì lọ padà sílé lọ́dọ̀ àwọn bàbá wa àtijọ́ àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá bá a ṣe máa ń gbọ́ wọ́n á ní ọ̀tún olóyè wọ́n á yan olóyè tán wọ́n á yan ọ̀tún rẹ̀ ní wọ́n á sì yan olóyè òsì rẹ̀. wọ́n náà tó bá bè lọ́dọ̀ àwọn ọba yìí ọba yìí tí bá ń gbọ́ mi náà mọ̀ pé ọ̀tún súnmọ́ kábíyèsí ju òsì lọ ìyẹn ni pé ọ̀tún dáa ọ̀tún ọgbọ́kàn mu ọ̀tún ọba ara mu ọ̀tún ọmọ ènìyàn fẹ́ràn rẹ̀ púpọ̀ hmm. wà á wò bọ́lá wọn bá ti wá ṣe ẹ̀sìn Islam tó jẹ́ sí gbogbo nǹkan tó dáa tó dáa nínú ẹ̀sìn Islam ọ̀tún kí náà láti máa bẹ̀rẹ̀ rẹ̀. ǹjẹ́ la wá rẹ̀sìn kan tí ilé yìí bẹ́ẹ̀ mẹ́rin. Ah, ìdáhùn náà ni pé kò sí kódà àwọn àìní nínú ẹ̀sìn wọn ibi ọ̀tún lọ́kọ̀ọ́kọ́ ti nínú ẹ̀sìn wa kó tó di bó ṣe òsì èsì ah, bẹ́ẹ̀ bákan náà wọn ò ní nínú gbèsè ayé wọn gan bákan náà hmm. àyàfi díẹ̀ díẹ̀ tí wọ́n jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa àtijọ́ òun náà ni pé bí ká jẹun ká jẹun ní ìsìn àwọn oúnjẹ tí wọ́n máa jẹ wọ́n máa sábà fi ọwọ́ ọ̀tún jẹ ṣùgbọ́n tó gbọ́ láàrin náà ọwọ́ ọ̀tún tí wọ́n fi ń jẹun yìí oúnjẹ tí kò ṣeé fi spoon jẹ ní síbí jẹ tó bá ti dé bíi ìtẹ́ńtọ́ fi síbí jẹ wọ́n sùn táàkì ṣe padà wọ́n padà sí ibi ọwọ́ òsì wà wò Islam kódà kọjá sí pé kínní kan tó wà tá a tún fi mú síbí nínú ẹ̀sìn Islam tá a bá fẹ́ jẹun fẹ́ pé kì í ṣe síbí gan láti jẹ kínní kan láàmú tí kínní yẹn wà tí ó wà bóyá bọ́tìn kan láàtẹ̀ bọ́tìn yẹn tá a bá ti tẹ̀ ẹ́ yóò lọ mú sponge yóò wá fi gbóúnjẹ sí wa lẹ́nu nínú sẹ̀rẹ́ àtìlámù ọwọ́ ọ̀tún lọ gbọ́dọ̀ fi tẹ̀kọ́ tẹ̀yìn hmm. torí pé nítorí ọ̀fẹ́ sí kíni gánà oúnjẹ ọ̀wà rí bí Islam bó ṣe dà tó nípa báyìí mùsùlùmí ó máa jẹ́ ọ̀tún ní gbogbo ìgbà ní gbogbo ibi nǹkan tó dára mùsùlùmí ó sì máa jẹ́ òsì níbi gbogbo ibi nǹkan tí ò dára yẹn ni pé ọwọ́ òsì la máa fi sí nǹkan tó jẹ́ bí ẹ̀gbin ṣùgbọ́n ọwọ́ ọ̀tún la máa fi sí gbogbo nǹkan tí ò dára ẹ̀yẹn gbogbo alákùnrin ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ mímọ́ fọ ọwọ́ ọ̀tún wa àwọn ìgbìmọ̀ wọ ọwọ́ wa nínú àlùwàlà láti ọwọ́ ọ̀tún lẹ́yìn wàgbà náà a máa fọ ọwọ́ òsì àwọn àǹfààní tọ́pọ̀ tọ́pọ̀ púpọ̀ wà níbi ká fọ ọwọ́ wa méjèèjì nígbà tá a bá ń ṣe àlùwàlà lọ́wọ́ lè tọ́jà sí pé tó bá di ọjọ́ mẹ́jọ ń ṣàlọ́ tààlà á tún máa tẹ̀síwájú nípa ẹ̀yin olùgbọ́ wa tẹ̀ jẹ́ mùsùlùmí ẹ̀dú sórí ẹ̀sìn yín ẹ̀ má tàṣà àgbà ẹ̀kọ́ ń bẹ̀ ẹ̀dú lórí ẹ̀sìn òdodo máa fọwọ́ rẹ méjèèjì dáadáa ẹjẹ́ bí sẹ̀rẹ̀ àìsílámù ti mọ́ wá nínú àlùwàlà rẹ̀ kó lè bá a máa gba ìsan níwájú ọlọ́run ọba kó o sì tún lè bá a máa gíìn àwọn àlàáfíà kọ̀ọ̀kan tá à ń sọ fún wa yìí nínú ara rẹ ọmọ gíìn àlàáfíà nínú ọkàn rẹ ọmọ gíìn àlàáfíà títí tó fi tẹ̀rì tó fi lúwẹ̀ nínú odò àlàáfíà tí ìsìláàmù mú wa ìwọ kèfèrí tó ṣe ìsìláàmù tó sì tún gbọ́ wa náà gba ìsìláàmù lónìí kó wọn náà ṣe ríire kí wọn náà ti kéde ìsìlámù rẹ níbikíbi tí wọn bá wà lónìí náà ni kò kéde rẹ torí pé ọ̀la ó lè pẹ́jù fún ọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ọmọ yìí jẹ́ eleven.